فيا عباد الله أوصيكم ونفسي تقوى الله عز وجل واتقوه يرحمكم الله واعلموا عباد الله أن هذا الدين يشتغل كل ما يتعلق بأمور الإنسان لذلك لم يكن بالا من مجال الدنيا والحياة إلا تحدث عنه ولهذا الأمور أمر المساكين والأيتام ومن الأسف الشديد أن الكثير من المسلمين لا يحترمون أن يعلموا الناس ما يحتاجون منه يوم الدين عباد الله هو الصغير الذي مات والده قبل بلوغه ولا عبرة بوفاة الأم وقد أخبر الله سبحانه وتعالى عدة آيات باليتامى باليتامى وجعل لهم جعل له حقا خاصا لأن اليتيم قد انكسر قلبه لموت أبيه وقال سبحانه وتعالى وليخشى الذي لو كانوا من قلبه وليا ضعفا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا وقال سبحانه وتعالى فأما اليتيم فلا تقهر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال اليتيم له أو لغيره أنا وهو هاتين في الجنة رواه مسلم عباد الله كما أمر الله سبحانه وتعالى إحسانا إلى اليتيم حرم ظلمه يعني من الناس من يأخذ أموال اليتيم ظلما بل إنما يأخذون في ظلمهم النار قال سبحانه وتعالى ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشداء فقال سبحانه وتعالى إن الذين يأكلون أموال اليتامى آه، إنما يأكلون النار ويصلون سعيرا هذا هو الله أترى عليكم يا الله مقام جدا محمد صلى الله عليه وسلم أن يا الله èyí tó jẹ́ lápọ̀rí kúrúgbà wa ní ọ̀sán yìí ó náà ni àṣàrò aláìmọ̀tàkì ọ̀yẹ̀sì àwọn kan bẹ ọ̀lẹ́ ni wọ́n pọ́lọ̀pọ̀lọ̀ wọ́n lẹ Bàbá ni gbogbo ọ̀nà táà máa ń sọ pé ọ̀lẹ́ lẹ́yìn àǹfààní bẹ́ẹ̀ ní ẹ̀dá ọlọ́run àti dáwọn ní ọ̀lẹ́ mi kò lágbára láti gbìyà ara wọn kò lágbára láti dáwọn kò lágbára láti lò tẹ̀lé tó wù wọ́n. ọlọ́wọ́ dá wọn kan ó dá wọn ní akúnyà ó dá wọn kan. láti gbéjà ara wọn wọ́n lágbára láti tó gbíjẹ lómi wọ́n lágbára láti rẹ lómi náà lọ́wọ́ ọlọ́dà àárẹ̀. Gbogbo ọlọ́run bá wá dá lágbára ọlọ́dà ní alágbára kọ́ni dájú fún ara rẹ̀ kọ́ni dájú ní ara rẹ̀ tó fún ara rẹ̀ láì tó kọ́ fara fìyàn. Ọlọ́run ọba omi ìgbàlọ́wọ́ fún ọ ní o. Ó sì ṣe mọ́tò láwọn kan ní o torí àwọn tí wọ́n jọ́ ilẹ̀ nínú àwọn tí wọ́n jọ lẹ́nu àwọn ẹ̀dá yìí nínú wọn ni àlùmọ̀tà kíì àwọn aláìní àwọn òlọ́nà kankan tó ń gbà wọlé èyí kó wọ́n lé tí wọ́n lọ́gbà láti tó wọ́n ní ẹ̀dá wọn ni. ọlọ́run dá wọn náà nínú wọn omi àyẹ̀kì àyíkáyà àwọn nínú àwọn tí wọ́n lẹ náà wà nínú àwọn tí wọ́n lẹ lẹ́dàá àwọn náà ní àgbà náà àwọn obìnrin wọ́n lẹ lẹ́dàá àwọn tá a bá ń wọ ibi ọmọ àwọn olè nínú afá àwọn olóyìn lẹ wọ́n náà jẹ tó ràn án lọ́wọ́ jọba mùsùlùmí àwùjọ ilé ọmọ bá lọ́kàn jẹ́ àwọn tá a kàtà rẹ̀ yìí àwọn ilé ìlẹ̀ ni wọ́n ń pè é ọ̀pọ̀ lẹ̀ wọn. kọ́dà kò sẹ́ni tí ó lọ́wọ́ kàn wọ́n tí ò ti lórí àwọn ilé ìwọ̀n ní ìyá náà àmọ́ wa rí akẹ́mi kú bẹ́ẹ̀ ni nígbà tá a tẹ bàbá nǹkan bẹ pọ̀ wa. èyí ló bí kò sínú bí wọn mùsùlùmí bí mùsùlùmí. طبعا Ah. Àwọn tí a ń rí yìí, ọ̀pọ̀lọpọ̀ Mùsùlùmí, àárín wọn lẹ́gbẹ̀ẹ́ wa, àwọn agbáǹgbà wọ́n wa, a máa ń òkè ìdúnà tó Bẹ́ẹ̀ sì ni àwọn eléyìí àbọ̀rọ̀ tí wọ́n lẹ́rù. àgbọ̀ wọn lẹ̀ ọ́. Àwọn àfà wọ́n jẹ́ àfà tí ń bá wọn yàn sọ̀rọ̀ ọlọ́. Lára àwọn tó yẹ kí wọ́n máa bá wọn yàn kọ́ òun náà ni àwọn tí wọ́n lẹ lẹ́dàá yìí nítorí pé bàbá fi wọ́n lẹ̀ táyà sí wọn lára kọ́ làwọn ọ̀rẹ́ dà mí. Gbogbo ẹni tí ò bá lẹ́kọ̀ọ́ gbogbo ẹni tí ò bá lẹ́kọ̀ọ́ yóò gbàrà jẹ́ sòrò báyìí lọ́dún. Ó fara mọ́ ní

هو الذي مات والده bàbá ìyá ọ bàbá rẹ̀ ti ta lórí ẹ̀ tó ń di bàlágà nínú sẹ̀ríà ẹni sáńkù lọ́mọ ọdún kan ní. báwa wà ní gbogbo wa yìí ẹ̀ẹ́rì bí àgbọ́yé ohun kan ó fẹ́ jù báyìí lọ. ẹ̀dọ́gbọ̀n táwa lè kọ́ ọmọ orúkọ tó ti bàlágà ká ilẹ̀ láti wọn dáyé pé nígbà ó wù yìí kò lè dáyé rẹ̀ pé nítorí lẹ́yìn nínú àwọn tó ní gbàgbà tí wa òun àwọn olùkọ́ ẹgbẹ́ tó lọ́mọ olùkọ́ òun ní ẹni tí bàbá ẹ fi kú tí ò sí bàdágà ọmọ olùkọ́ ẹni tí a ẹ bá fún àìkú lọ́mọ olùkọ́ ọ máa ń sọ ẹni tó bá ń rẹ ẹni tí a rẹ fún gẹ́gẹ́ bí ọmọ olùkọ́ àjẹpọ̀kùnrin bàbá tó bí orin sọkùnrin bàbá tó bí gẹ́gẹ́ bí sọkùnrin ọmọ orúkọ yìí bàbá orúkọ àrùkọ hàbí kẹrì táwọn orúkọ àti ìjàmẹ́wà Muhammad sọ́nà ọlọ́run ayé wọ̀sánná ẹ̀rì tí wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nípa dáhùn ẹ̀rọ ọmọ orúkọ gbogbo ajẹ́ pípé ààtẹ ìmọ̀tẹ́ bá ti mú wọn lónìí àmọ̀tẹ́ bá ti mú wọn lónìí bí ìgbà tó wà lọ sọ́lẹ̀ ọlọ́pàá tó máa rúkọ hàbí kẹrì Ìyàwó ìyá ń ṣàlẹ́ خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا إذا قالوا ìwọ tó bá fẹ́ ṣe wọ́n náà má ọjọ́ kan ọjọ́ kan wọ́n tó fàwọn tiẹ̀ lẹ̀ ẹni bá wọ́n tó wọ́n tó fàwọn tiẹ̀ lẹ̀ àwọn tí wọ́n ń dà á yìí náà dà á yìí ẹ pa wọn ẹ má fi àti ẹ̀jì nínú ẹ̀ láyé ṣé ìjà oríkù mọ́ra lára ọ̀nà òun kan àyàfi tí wọ́n bẹ̀rẹ̀ ọmọ. ó mọ̀ pé iṣẹ́ ìṣòro ilé mi kì í tó kù lé òsì ìlọ́gbà bàbá tó fi ti ní káàdì lórí ti ọmọ mi nígbà tó máa tó bẹ́ẹ̀ wọ́n fi ṣe ti bàbá ọmọ ẹ̀mí kó lọ́dẹ̀ sí náà bẹ́ẹ̀. Sò ẹ̀dọ́ ọmọ ọmọ ọdún bẹ́ẹ̀ inú ẹni bẹ́ẹ̀ kan sá ọmọ ọdún kan. Ẹni bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ sá ọmọ ọdún kan o. Ẹni máa mọ ọdún bẹ́ẹ̀ olùmọ̀ sá ọmọ ọdún kan. Ọlọ́ni wọ́n ní ẹkú lu ọmọ àwọn tí wọ́n ní Tẹ́lẹ̀ bá bẹ̀rẹ̀ fún kọ́ ọ̀rẹ́ tó ń bẹ̀rẹ̀ ọ̀nù bàbá rẹ̀ lọ́mọ nǹkan mú láyé. Àmọ́ rẹ̀ ní ọ̀rẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí, àwọn ọmọ tí wọ́n lọ sí ọdún tó fún wọn. Ṣé bá wọ́n sọ fún òun yóò àtúnkún lórí òkú kan àbá rẹ̀? Ìtẹ́lẹ̀ ń pèlè ọ̀rọ̀ kan mú lóbi fún ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ náà ní sọ fún àdébà Muhammad sallallahu alaihi wa sallam wà nẹ́bí ọmọ orúkọ ni wọ́n náà sàánù rẹ̀ tó wọ́n wọ́n wọ́n orúkọ náà mẹ́ta wọ́n sí ẹ̀ẹ́dọ́ ọkùnrin àti tẹ̀tọ́ wọn tó wọn àti ẹ̀lápọ̀lọ́ náà ọ̀rọ̀ sí àdébà Muhammad sallallahu alaihi anábìnrin ká ìròyìn ẹ̀sìn ìlànà àwọn olùdókòwò

Então, tó ń gbàgbọ́ kẹ̀kẹ́ púpọ̀ náà. ọ̀nà èdè ní ọdún ilé ìlú tó ní dúkìá ọ̀dọ̀ lè lọ sílẹ̀. ẹ má sùn ẹ má nà owó ọmọ owó kan dákú nà. ojú ọmọ yìí wọn bàbá rẹ lówó ọwọ́ àti ogun ogun rẹ lọ́sẹ̀ dúkìá rẹ̀. àbọ̀wọ̀ bá ní ìwọ̀lọ́ ń bẹ́ ti ogun rẹ̀. ọkọ̀ kan níta fẹ́ mú ẹni àkọ́kọ́ ta sọ gbogbo àgbà náà lè máa ń bọ̀. bára rẹ̀ ìnáwó ìdíjú ẹgbẹ́ kò ní dúkìá yìí yóò rí láì ìjọra wọn bẹ́ẹ̀ ọlọ́run ló torí lẹ́nu náà ọ̀dùjọ náà ọba àwọn mójútó ọlọ́run mójútó àwọn tiẹ̀ náà. tó bá wọ́n tẹ̀lé àwọn lágbára láti wọn wọ̀nyí lẹ́kọ̀ọ́ lọ́wọ́ torí pé wọ́n lágbọ̀rọ̀ súnmọ́ jíjà ọ̀gá ilé ẹ̀ka tó wọ́n lẹ̀ pàtó owó olówó òkú náà rè wọ́n tó wá mú owó yìí tó bá mú òkú àti dáadáa máa fi sówò. inú òkú ọ̀sẹ̀ yìí máa wá yọ èrè tiẹ̀ máa yọ kàn wọ́n kó lọ sí jẹ́mọ lọ́mẹ́ owó tẹ́ ẹ̀jẹ̀ nù ìrírí oúnjẹ máa fi pọ̀ lọ́ máa fi pọ̀ pọ̀ nínú àtẹ́lẹ̀ kan náà ọ̀nà tó gbà tàbí àtúnṣe náà lọ. àbójútó kan wọ́n tó fi dáwọ́ ọ̀rẹ́ ọ̀gbọ́dà ló wúlò náà ìwé ìfẹ́ àti ìfẹ́ àti mọ́tò ní ti ẹ̀rọ ìyẹ́bílẹ̀ àti mọ́tò fún mọ́tò padà di ó padà máa bàyẹ̀ ìyẹn lè ta lásìkò náà bẹ́ẹ̀ lẹ́yìn tó náà tí ó

nǹkan tí ń jẹ wọn ní olùmọ ọmọ tí ọta ọmọ àbòsí ọmọ ní ọtún ẹwọnà iná ti ẹ ń gbé kalẹ̀. ìnáwó yà kúrò bí mo mú mi hàn lọ́rọ̀ olùwà ní iná ni wọ́n ń jẹ sínú é muito produto